kí la fẹ́ káwọn generation ti ń bọ̀ kọ́pì lára wa síbi káwọn ṣe bí ìwèrè lórí íńtánẹ́ẹ̀tì la fẹ́ káwọn generation ti ń bọ̀ kọ́pì àwọn ọmọ kọ̀mpútà ní this computer age baba ńlá retrogression ni o fúnra Yorùbá àfi ká dìde ká fọwọ́sowọ́ àfi ká jọ lé àdánwò lọ mùsùlùmí ẹlẹ́sìn christianity oníṣẹ̀ṣe a nílùú mi ìta lè kílèmù tó jọra Yorùbá lọ. Allah mo ti sọ níbi wáàsí tó kọjá lọ kò ní ìṣẹ̀lẹ̀ títí kémi wá sọ yí pé mùsùlùmí ni mí ó mọ̀ mí ni kí n wá kọrí sí Saudi pé a ti balẹ̀ Yorùbá jẹ́ o ẹ̀yin Saudi innamal mu'minina ikhwa ọmọ ìyá yín ni mo jẹ́ o èmi ọmọ ìyá yín mùsùlùmí mo dé yìí láì ní fíza olùwé ọjẹ sanaba bíi ìsìyà yóò rò pọ̀ ń wọ ànámọ̀ ni bọ́ọ̀ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ Saudi ò ní gbà ọlọ́mọ wọn wọ́n láàyè ò wọlé Egypt n'i Masiri kí n wá kọrí síbẹ̀ pé innamal mu'minina ikhwa ọmọ ìyá mi ni wọ́n ní Egypt mùsùlùmí ni yín mùsùlùmí lèmi náà ẹ̀yin náà mi ò kó Nàìjíríà wọ́n bà ni wọ́n á ni ti ibo lọ gbà wọ̀ ni tó fi Morocco nítòsí bẹ̀ yẹn lona UK bọ́ ọ bá lọ serú ẹ̀ yóò kọ́ wá ní ẹ àti balẹ̀ Yorùbá jẹ́ o ẹ jẹ́ ká máa lọ Israel ẹ̀yin ará Israel we are one we are one in, in Christ the blood of Jesus abounded every one of us together láì ní visa yeyeyeye ìjọ yẹn lọ́mọ̀ pé ìran Júù àti ìran Lárúbáwá àwọn èsè èèyàn rí ọ̀rọ̀ Ọlọ́run ló sọ wọ́n dé èèyàn rí tí ọwọ́ bá tẹ̀ ọ́ pìhàn ìkíní kan tàbí kó ní ìṣẹ̀ṣẹ̀ ọwọ́ á ní ok torí pé òun jẹ́ oníṣẹ̀ṣẹ̀ aláwo lòun lọ́wọ́ àlọ́ gbogbo rìgálì aláwo lọ́wọ́ àkọrí sí India lọ́kọrí sí kọ́ńtì wo tún ni lọ́kọrí sí India lọ́kọrí sí Brazil lọ́wọ́ ni mo dé o ẹ̀yin awo awo ní gbàwó ń gbàwọ́ báwọn ọba gbàwó ń gbàwọ́ awo àti awo aya abalẹ̀ Yorùbá jẹ́ àwa rí i pé àwa náà la wà bíi láì ní físà wọ́n á sọ wọ́n á pàtàn fún ẹ pé bẹ́ẹ̀ ṣe balẹ̀ bàbá yín jẹ́ lẹ́fẹ́ balẹ̀ tàwọn náà jẹ́ kèfèrí ìlú wọn wọ́n gbà láyè jùwọ́ tẹ́ ẹ̀jọ́ ń ṣẹ̀sìn kan náà mùsùlùmí ìlú wọn ọ̀làǹfààní ń bẹ jùwọ́ lọ kírísítẹ́nì ìlú wọn ọ̀làǹfààní ń bẹ jùwọ́ lọ ìlú kan náà tó kó wa pọ̀ ni a níbòmí ta kílẹ̀mù kódà tá a bá tó tọ́jú ọlọ́run a níbòmí ta kílẹ̀mù tó jùràn yìí lọ. ànábì ni ahazinu إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم Ànábì ní ẹjọ́ kọrí ẹ tó kú láyé ẹ má bayé jẹ́ tó bá dọ̀run orúkọ yín àtorúkọ bàbá tó bí yín wọ́n tírèsì bàbá yín wọ tíráìbì ìran tó ti jáde.